محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إلى القرآن والسنة نبي لدى إيوان النبي محمد صلى الله عليه وآله وسلم أنسوا نكا وراء ليره أتكين الجرعين يكي كاتسي فوراء ليره لا يجي àìlákàsígbà àbí ìgbénitayẹ ẹnu àlà ọ̀rọ̀ lù. àwọn ará ilé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ẹni tó jẹ́ pé Ọlọ́run bá ṣe zakatu gbígbà àti jíjẹ àti sàrà àjíjẹ tọ́lọ̀ ń ṣe léèwọ̀ lórí wọn. táwọn ẹlẹ́ni tí ó jẹ́ ará ilé ànábì mọ̀lẹ́bí rẹ̀ tọ́nà wọn bá ṣe zakatu jíjẹ àti sàrà jíjẹ lè wọ̀ lórí wọn. àwọn náà ni ẹ́ẹ́lù àrí àti ẹ́ẹ́lù jaafar àti ẹ́ẹ́lù àkìl àti ẹ́ẹ́lù abbas àti banu al-harith bunu abdul muttalib àwọn ará lè àrí àwọn ará lè jaafar àwọn ará lè àkìl àwọn lè ilé àti àwọn ọmọ ọmọ abdul muttalib. àtàwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ọmọbìnrin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn eléyìí lára ilé ànábì sallallahu alayhi wa sallam tá a sọ. torí pé ọlọ́run bá sọ pé innama yuridu Allahu liyudhhiba ankum ar-rijsa ahla al-bayt wa yutahhirakum tathira. nítorí wọn bá fẹ́ òun náà ní pé wọ́n fẹ́ mú ìdọ̀tí kúrò lára yín ẹ̀yin ará ilé ànábì sallallahu alayhi wa sallam wọ́n yí pa hírọ̀ kọ̀m̀tàkọ̀ hírọ̀ ọlọ́run sì fẹ́ fọ̀ yín mọ́ ní fífọ̀ ọmọ gidi. Al-Imam Ibn Kathir rahimahullah ó ní àwọn ẹni tó yẹ kí wọ́n nímọ̀ fẹ́ kí ìmọ̀ wọn kò ní tàbí ṣùgbọ́n nínú wọ́n sì lóye nípa Al-Qur'an wọ́n ní ó dájú kó àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n wọnú ọ̀rọ̀ ọlọ́run eléyìí tá a kà síwájú yìí فإنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا عندنا وبانت òun kàn ní pé ó fẹ́ gbé ìdọ̀tí kúrò lára yín ẹ̀yin ara ilé ànábì ọlọ́run sì fẹ́ fọ̀ yín mọ́ ní fífọ̀ má gidi. nítorí pé ọ̀rọ̀ títí sọ wípé wọn kúrò ما يتلى في بيوتكن من آيات الله من آيات الله والحكمة ẹran tí tí wọn máa ń ké nílé yín o eléyìí ti ṣe ayọ ọlọ àti sunna nabi sallallahu alaihi wasallam tẹ ẹ máa gbọ́n lé yín tọ eléyìí túmọ̀ sí pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n gbọ́nú àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam Qatada àtàwọn míì wọ́n sọ yìí pé inú ìdẹ́ra ni ilé ìtọ́lọ̀ ń ṣe fáwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam yàtọ̀ sáwọn èèyàn mi pé ilé wọn gangan ni wáhìí ti ń sọ̀kalẹ̀ àwọn èèyàn yòókù wáhìí wọn ní sọ̀kalẹ̀ ńlẹ̀ wọn. Aisha olódodo ọmọ olódodo ọlọ́run bá kóyá ní sóhun àti bàbá rẹ̀ ó ń sì làkọ́kọ́ ẹni tí ìdẹ́ra yìí tó kọ́kọ́ jẹ tiẹ̀ tọ́ òun náà sì lẹni tí ọlọ́run bá ṣèkẹ́ yìí fún jù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbà ìní wáhìí máa ń sọ̀kalẹ̀ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ń bẹ lórí ibùsùn nílé Aisha radiyallahu anha eléyìí sábà ṣẹlẹ̀ sókè ẹni gẹ́gẹ́ bí Aisha bóun náà ti ṣe ṣàlàyé fún wa àti bá Ànábì ti sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ wọn ni tó fà á kó fi jẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà wáhìí ń táyìṣà ti jẹ́ ààyò rẹ̀ wọ́n ní ní pé kò sóbìnrin ní ìdánilẹ́bí sọ̀rọ̀ bá àṣẹ lọ́nfẹ́ ní ọmọdé tó ṣe pé ńlọ́gbà balẹ̀ rẹ̀ yàtọ̀ sí àìṣà radiyallahu anha. bákan náà kò sì sí obìnrin míì nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam tó ṣe pé kò tí kò ti jẹ́ abilékọ fẹ́lòmíì rí ṣáájú ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn ló ti lọ́kọ kan rí tẹ́lẹ̀ ṣùgbọ́n àìsà kò lọ́kọ̀ míì ṣáájú ànábì sallallahu alaihi wasallam tọ́ àdúgbò fọlọ̀ wọ́n ní lọ́fà ó ti jẹ́ pé irú ọlá ńlá yìí wọ́n ṣẹlẹ̀ sí àìsà pé nílé rẹ̀ àti ànábì sallallahu alaihi wasallam bá ń bẹ́ńbẹ́ àpá ẹ̀mẹ́yẹ ìgbà alukurani máa ń sọ̀kalẹ̀ ní máa ń sọ̀kalẹ̀ wá bá ń gbọ́ níbẹ̀ tọ́ eléyìí jẹba àwọn ẹni tó ń tẹ̀lé ní ìfẹ́ gidi wọ́n sì kà wọ́n kún wọ́n yóò rìn wọ́n dànù wọ́n sì máa sọ àsọtẹ́lẹ̀ ànábì sallallahu alaihi sọ nípa wọn níbi tó ti sọ pé ní ọjọ́ ni tẹ́ pé ànábì ń darí bọ̀ láti rìn àjò ọwọ́ abá àwọn sàhábà sọ̀rọ̀ ńbẹ̀ ànábì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní alimami muslim ló gbé jáde mọ ń rán yín létí nípa ọlọ́run pé ẹ rántí ọlọ́run lórí àwọn ará ilé yìí ẹ máa rántí ọlọ́run lórí àwọn ará ilé yìí àwọn tí ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam wọ́n máa nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì wọ́n sì máa ṣàpàlẹ̀ wọn nítorí ká nífẹ̀ẹ́ wọn ká ṣàpàlẹ̀ wọn ó ń bẹ lára pé a fẹ́ràn à ń sì ń sàpọ́nlé ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam. eléyìí pẹ̀lú mẹ́jẹ̀mú kọjá pé ní tá a pè lára alẹ́ ànábì náà tá a fẹ́ràn tá a ń sẹ̀ ń pálí kọjá pé òǹkà alára òun náà ń tẹ̀lé súnà ó sì dúró dọ́gba nídìí ẹ̀sìn Islam yàtọ̀ sí náà bá ti yapa sí súnà tọkọ Islam à kò sí bá a ti lè fẹ́ràn kò sí bá a ti lè pálí sọ̀hárì pé àwọn aṣíwájú nínú àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bíi al-Abbas radiyallahu anhu àtàwọn ọmọ rẹ̀ àti Ali radiyallahu anhu àtàwọn ọmọ rẹ̀ orí ìsìláàmù ni wọ́n wà àwọn náà tètè súnà mọ́ àti fẹ́ràn wọn là ń ṣe ń pọ́n wọn lé ṣùgbọ́n ní tó bá yapa sí súnà. tọ́yẹ pé ọkọ̀ islam lẹ́sìn kọ̀tọ́ o káka wọn kún tiwa o kódà kò sí para alẹ́ ànábì torí náà tó jẹ́ man abọ́tọ́ abihi amẹ́lò lam yusra abihi nasabu àdìsí ànábì nìyẹn tí ìmọ̀ muslim gbé jáde ẹnikẹ́ni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá sọ béèrè ẹ̀yìn ìdílé tó ti wá kò lè sọ dára Ahlus Sunnati wal Jamaa'ah ìdúró táwọn dúró lórí ọ̀rọ̀ àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ìdúró tẹni tó dúró dọ́gba ni o ẹni tí kò sí ìfipò gbọyọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn máa jẹ́ni tó ti pẹ́ni tí ń ṣẹ̀sìn tí ń bá wa ṣe Islam nínú àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam wọ́n kà wọ́n kún tiwọn ẹni tó dúró gbẹgbẹ lórí súnà wọ́n kà wọ́n fún tiwọn wọ́n sì máa mọ́pá mọ́sẹ̀ kúrò lọ́dọ̀ gbogbo ẹni tó bá ti yapa sí súnà Ànábì sallallahu alaihi wasallam ẹni tó kọ ìsìláàmù tó kọ́ tì tó lòun ò ṣe kódà kó ṣe para alẹ́ ànábì torí jíjẹ́ ara alẹ́ ànábì sallallahu alaihi wasallam nínú mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi kò lè fi kankan sí láǹfààní. títí tí ó fi dúró lórí ẹ̀sìn ọlọ́run dáadáa. Abu Hurairah radiyallahu anhu ọmọ ẹgbẹ́ ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan wà pẹ̀lú àti eré lẹ́yìn. ọlọ́run ẹgbẹ́ ọ̀sọ̀rọ̀ bá àdìsí là ń dìde dúró ní ìgbà tó lọ́wọ́ bá sọ àyà ìkàlẹ̀ fún pé wà ẹ́ ń rẹ̀ eléyìí wà nínú àwọn ẹni tó jẹ ẹni tó súnmọ́ jù ẹlẹ́bi wa dìde ó kó àwọn kùrẹ́ṣì jọ ó ń bá wọn sọ̀rọ̀ òdìyà máa ṣẹlẹ̀ kùrẹ́ṣì ẹ̀yin kùrẹ́ṣì ara àdúgbòjẹ́ kọ̀rọ̀ kan jọ bẹ́ẹ̀ lọ sọ ìṣòro ànfọ̀sọ̀kùn ẹ̀rọ ara yín kẹgbẹ́ ara yín la ọ̀ obìnrin à ń mi àti ìmọ̀ ní nǹkan kan tí mo fi lè gbà yín lẹ̀ lọ́dọ̀ lọ. Ya Abbas Ya Abbas ibn Abdul Muttalib ìrẹ́ Abbas ọmọ Abdul Muttalib àbúrò bàbá mi la ughni anka min Allahi shay' ìní kankan tí mo fi lè gbà ọ́ lẹ̀ lọ́dọ̀ lọ bí ọ̀gá ti jàjà àti gbara rẹ lẹ̀ pẹ̀lú ṣíṣe tọ́lọ̀ ìní tí mo fi lè gbà ọ́ lẹ̀ Ya Safiyyatu ammata Rasulillah la ughni anki min Allahi shay' ìwọ sọ fi yá ọmọ ìyá bàbá mi ìní kankan tí mo ti lè gbọ́ lẹ̀ lọ́dọ̀ lọ. ọ̀yà Fatimatu bint Muhammadin ìrẹ́ Fatima ọmọ ànábì sallallahu alaihi wasallam salini min mali ma shi't béèrè tó bá wù nínú owó mi o béèrè tó o bá fẹ́ kí n fọ́ nínú dúkìá mi kí n tó kú la ughni anki min Allahi shay'a ànábì sallallahu alaihi a nínú àdéhùn sí Imam Bukhari gbà jáde yìí à ẹ̀rú báyọ̀ tó gbogbo àwọn tó súnmọ́ tó súnmọ́ tó súnmọ́ kò ní ìkẹta tó fi lè gbà wọn lẹ̀ káà nìkan máa lẹ́ra rẹ mẹ́nìkan ọlọ́gbà ńgbà tó jẹ́ kọ́ máa lè máàmù yan ẹ̀yàn ńgbà tó jẹ́ kọ́ máa kíní kàkà sírì yan ẹ̀yàn tó jẹ́ máa bàbá làdáni tó jẹ́ sọ ti gbogbo àwọn ẹni táwọn ẹbí ń bá sọ̀rọ̀ yìí báyìí kò sọ fẹ́ nìkan ni wọn kọ́kọ́ tọrọ owó lọ́dọ̀ ṣùgbọ́n ọmọ rẹ̀ ló dojú ọ̀rọ̀ kọ nípa tówó ó ní tó bá fẹ́ nínú owó mi tọrọ rẹ̀ lónìí kí n fọ́n tọrọ rẹ̀ lónìí kí n fọ́n kí n tó kú nítorí pé tó bá jọ́gbìn dàlùkìyà náà tó ọba sílé ayé kó fi sin náà kó fi tẹ̀lé tàn Nabi sallallahu alaihi wasallam kò sí nǹkan tó mọ fi lè gbọ́ lẹ̀. wọ́n ní tó àwọn anábì máa ń jogún ẹlòmíì ẹnìkan kì í jogún tiwọn. nínú hadith nahnu ma'shara al-anbiya narithu wala nurath wa ma taraknahu sadaqa. àwọn àtàjà anábì ọlọ́run jíjogún làwọn máa jogún ẹlòmíì o ẹnìkan kì í jogún wa o gbogbo nítorí àbá fi sílẹ̀ sáyé sàrà lásán ni wọ́n máa jẹ o. tọ́ eléyìí túmọ̀ sí pé gẹ́gẹ́ bí àdéhùn tí mo ti wí ṣáájú eléyìí tí ìmáà Muslim tó gbé jáde man batta'a bihi 'amaluhu lam yusra' bihi nasabuhu ẹnikẹ́ni tí sẹ̀rẹ̀ bá ti di sọ́dẹ̀rù ẹ̀yìn ìdílé tó ti wá kò lè sọ́ dára wájú. ahlu sunnati wal jamaa'ah àwọn mọ́pámọ́sẹ̀ kúrò nínú ìlànà tàwọn ṣíà àwọn Rāfidah àwọn ṣíà nìyẹn àwọn ẹni tó jẹ́ pé àwọn gun kiri kọjú ewé nípa ọ̀rọ̀ àwọn ará ilé ànábì àwọn aláṣejì àwọn tó ṣàṣejù nípa ọ̀rọ̀ àwọn ará alẹ́ ànábì àwọn tí wọn sọ pé ará alẹ́ ànábì wọn èyí sì sẹ́lọ̀ ńgbà àwùjọ bì lẹ́ a sì tún mọ́ àwọn tá à ń súnà kúrò lójú ọ̀nà àwọn anáwọ́sì àwọn tá làwọn anáwọ́sì àwọn làwọn ẹni tó mú àwọn ará ànábì lọ́tà àwọn tó àwọn ará ànábì lọ́tà bẹnu wọn bákan náà ọ̀nà súnà wọ́n tún kúrò lójú ọ̀nà àwọn aládàádáalẹ̀ àwọn oníkatakata àwọn onítọ́jú tí wọ́n sọ àwọn ará ilé ànábì bí nǹkan tí wọ́n máa fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ wọ́n á sọ àwọn dàrún olúwa tí wọ́n ń bọ tí wọ́n ń sìn lẹ́yìn Allah àlùsùnà nípa ọ̀rọ̀ àwọn ará ilé ànábì àti gbogbo nǹkan ní pàtàkì ní ṣe pẹ̀lú ẹ̀sìn ojú ọ̀nà wọn lójú ọ̀nà tó dúró dọ́gba pín àdúpẹ́ fọlọ́ òun gan-an lójú ọ̀nà eré ìtòsíkọ́ làgàrà kò sí àṣejù kò sí àṣejù nínú ìlànà ahlu sunnati wal jamaa àìlákàtì tí àwọn aráalé ànábì kò sí fáwọn ìgbénita ẹnu àlà kò sì sí fáwọn ahlu sunna nípa ọ̀rọ̀ àwọn aráalé ànábì àwọn aráalé ànábì sallallahu alaihi wa sallam láwọn ẹni tó dúró dọ́gba nínú tiwọn dáná àwọn náà tako gbogbo ògbéni tayọ ẹnu àlà àwọn náà sì mọ́pá mẹ́sẹ̀ kúrò nínú ọ̀rọ̀ àwọn ẹni tí ń rò òyìn wọn láròfọ́ tí ń gbé wọn tayọ ẹnu àlà torí ẹ̀ náà láti rí Ali ibn Abi Talib Amirul Mu'minin àríkọ́ dáná sun àwọn ẹni tó gbé tayọ àlà iná gbọ́n ló fi dáná sun wọn tó ń ti pé ọlọ́run ọba ti léwọ̀ ká ti má ti jẹ̀ yẹn yà ṣùgbọ́n ẹ̀sẹ̀ tó ń sẹ̀ ó tóbi lójú rẹ̀ ó ń wò ó pé káì kò sí nǹkan kan kó lè tọ́ téèyàn lè fi fi tọ́ dáa téèyàn fi fìyà jẹ́rú àwọn ilé ìdúná lọ. Ibn Abbas radiyallahu anhu òun náà sì bá fọwọ́ sí pé àà ah, kó ti pa wọ́n ọ̀dà ṣùgbọ́n nítorí tó àjò ní kọjá pé ìdá ni wọ́n fi pa wọ́n kì í ti pé náà ni wọ́n fi jó wọn nítorí pé tí a fi náà jó wọn ó ti tako súnà nàbì sallallahu alaihi wasallam tó ní ẹnìkan ọ̀lẹ́tọ̀ láti fi náà kó fi fi jẹ ẹlòmíì níyà yàtọ̀ sí ọba tó dáná Ali ibn Abi Talib radiyallahu anhu ó sì kpalẹsẹ ibi kí wọn bọ mú Abdullahi ibn Saba al-Yahudi sẹ́kọ̀ọ́ náà ló kọ́ àwọn èèyàn sòdí láti dárò gbòdìyàn sílẹ̀ ní orílẹ̀-èdè ẹ̀sìn Islam nípa àsọkúsọ àti ìwíkúwìí eléyìí tó wé láti fi sọ pé ààyè Ali ibn Abi Talib ọgájú gbogbo tí gbogbo èèyàn mà lọ tó fi gbárùgùdù sílẹ̀ ẹni tó wá serú ẹ̀ káàdìgbà àmọ́ fáwọn ẹni tó dára alẹ́ ànábì wọ́n yìí sọ kẹtẹkẹtẹ àbí ìpaláṣẹ pé wọ́n wá wọ́n mú wọ́n ti bẹ́ orí rẹ̀ fún un ṣùgbọ́n arákùnrin sá ó túlẹ̀ torí ẹ̀ ní ọwọ́ òsè bá àwọn ará alẹ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ga púpọ̀ á máa nífẹ̀ẹ́ wọn nítorí ìfẹ́ tá a ní sànàbì sallallahu alaihi ẹnìkan ni ah sára náà nàbì ti sẹ́kù dì sí dáadáa mọ́nà dáadáa mọ́nà ó dàbí ìwọ náà ni bàbá béèrè pé ṣé bàbá ńlá bàbá ńlá rẹ àgbà tó náà ti láàrọ̀ ọmọdọ́mọdò ni èbí ìwọ náà ni wọn náà làárọ̀ ọmọdọ́mọ rẹ o lè má dá bàbá ńlá mọ̀ àwọn ẹni tó dá bàbá ńlá bàbá ńlá bàbá ńlá rẹ mọ̀ wọ́n mọ̀ pé ṣé ó sì láàrọ̀ ọmọdọ́mọ lónìí ìwọ náà làárọ̀ ọmọdọ́mọ rẹ bẹ́ẹ̀ náà lànà òun náà láwọn ọmọ ó láwọn àrọ́mọdọ́mọ tó ti kọ́ àwọn náà ń bẹ láyé títí tó nìyí a sì mà wípé àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ gẹ́gẹ́ bá ti wí àwọn ọmọ ọmọ gbogbo àwọn ọmọ táwọn ọmọ Fátímà bá bí Fátímà tọ́jọ́ máa nábì sallallahu alaihi wasallam àwọn ọmọ tó ti agbọn al tọ́jọ́ máa Fátímà wá àrọ́mọdọ́mọ ànábì ni wọ́n àwọn ọmọ tó ti ara alḥusayn tó jẹ́ ọmọ fatima wa ara àrọ́mọdọ́mọ anabi ni wọ́n kódà gan nínú ntánàbí sallallahu alaihi wasallam tó ti sọ fún wa òun náà ní pé ìgbéǹda òkèèyàn ní ìgbà tó bá dé ní ìgbà tí ìgbéǹda òkèèyàn bá dé nínú àmì dídé rẹ̀ òun ní dídé al-Mahdi nínú ara alẹ́ ànábì ni al-Mahdi ahlul bayt ọ̀kan nínú wa ni màdí yìí jẹ́ o àwọn ará ilé ànábì sallallahu alaihi wa sallam ànábì ni ismuhu kasmi wasmu abihi kasmi abi orúkọ rẹ̀ bí orúkọ mi ni o orúkọ bàbá rẹ̀ bí orúkọ ti bàbá mi ni yẹn ni pé inú kó nà ọmọ jẹ́ muhammed ọmọ abdullahi àbíkó ọmọ jẹ́ ahmed ọmọ abdullahi tó bẹ́ẹ̀ ni màdí ti ń bọ̀ torí àkàràmùkù mu wá àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam wọ́n bẹ wọ́n bẹ ṣùgbọ́n bí bẹ́ẹ̀ tẹ́ ń bẹ kò túmọ̀ sí pé kò dá wọn mọ̀ kò wá gbé wọn sáyé ẹnu àlà sọ́gbà gbé fọ́rọ̀ tá à ń sọ náà nípa ẹ̀tọ́ wọn àti bí ètò ṣe tọ́ka gbé wọn sáyé ẹnu àlà sẹ́ni ká wá yọ sí ọ àbí tí ọ yọ sí mi láyè kan tí ó ní sẹ́rífì lòun ará ilé ànábì lòun àti pé ará ilé ànábì ní ìjó wọn ìrọ láwọn òpùrọ́ tó sì lè jẹ́ pé ẹni tí ń parọ kì í sara adé ànábì sallallahu alaihi wasallam àbí táwọn náà bá ti gbọ́ pé eléyìí ra rẹ̀ lára alẹ́ ànábì ara alẹ́ ànábì náà sì ni táwọn ọmọ wa bá bàrà rẹ̀ kọ́ máa gbé ta ẹnu àlà máa tọrọ tí èsì ti yàn lọ́dọ̀ èèyàn nìkan ló lè ṣe kọ́ máa wá béèrè lọ́dọ̀ èèyàn àbí kí wọ́n náà láti sàlàyé ìlànà àwọn ahlu sunnah fún ẹ nípa àwọn ará ilé ànábì sallallahu alayhi wa alihi wa sallam a gbọ́dọ̀ kórìíra a gbọ́dọ̀ bínú wọn kódà èèyàn lè jáde tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ ṣáájú kó tó di kó nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam eléyìí ni ìlànà sunnah yàtọ̀ sí ìlànà àwọn tó ṣìnà bí àwọn ṣíà àti àwọn an àwọn ṣíà àwọn gbé àwọn aráalé ànábì sáyẹnú àlà wọn ti sọ wọ́n di ẹni tó jẹ́ pé kìí ti wọn ní ipò wọn ti ga jù ọ̀gá tayọ tèèyàn wọn ì wọn ì sẹ́lọ̀ àwọn ṣíà àwọn náà wọ́n ṣe àwọn sì jẹ́ni tí máa lànà àwọn na ànábì ahlu sunna mọ́pámẹ́sẹ̀ kúrò nínú ọ̀nà àwọn ìkíní kejì àwọn tó sìnà yìí ẹ̀yìn eléyìí àti àwọn sàhábà Ànábì sallallahu alaihi wa sallam kí ló jọ́ra yẹn ká ṣe nípa tiwọn náà kí sì ní tó jọ́ra yẹn ká nígbàgbọ́ rẹ̀ nípa tiwọn náà àti pé kí ni ìlànà àwọn ahlu sunnati wal jamaa nípa tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà ká ní sàhábì gan sàhábì tó sọ pé as pípọ̀ ni fún gbólóhùn sàhábì sọ̀hábí ńlẹ́yọ̀kan oní ẹ̀lẹ́ni tí nǹkan mẹ́ta yìí tó pé tara rẹ̀ oní ẹ̀ni mọ̀lákìyà nàbí yasọ̀lọ́ lọ́hùn àlẹ́yọ̀ àlẹ́yọ̀sẹ́lẹ̀ wà ẹ́ mẹ́nàbí yìí wọ́n máa tààrí nǹkan mẹ́ta yìí bá ti pé tara yẹn ó di sọ̀hábí ẹni tó pàdé ànábì sọ̀lọ́ àlẹ́yọ̀sẹ́lẹ̀ òwúrọ̀ ànábì pàdé ànábì lójú ayé ànábì àkọ́kọ́ nù eléyìí tó túmọ̀ sí káyà tá àrà nàbì àlè di sàábì o ó sì rà nàbì sallallahu alaihi wasallam wà àmẹ́nàbì ọgbà nàbì gbọ́ yàtọ̀ sẹ́ni tó rà nàbì tí ọgbà nàbì gbọ́ kò lè jẹ́ sàábì o ọmọ àti àrẹ rẹ́ẹ̀lì ó sì kú lórí ìgbàgbọ́ yàtọ̀ sẹ́ni tó rà nàbì tó ti fìgbà kan gbà nàbì gbọ́ tó tún wá padà fún òun ṣe ìsìláàmù àwọn eléyìí wọn lè pè wọn sàábì o tọ́ àrẹ́ni tó rà wọ́n gbà lẹ́nu ìwọ lójú ayé ṣùgbọ́n tí gbàgbọ́ yóò dé náà kan rẹ̀ tọ́jọ́ mùnáfíìsì á pè ní sàábí nítorí ń taari àmọ́ lódodo kìí ṣe sàábí látàrí ń tọ́ hàn sọ́lọ̀ tí ó hàn sẹ́yìn kí lọ́jọ́ náà lórí wa nípa àwọn sàhábà ọlọ́run ló jẹ́ lórí wa ká ní ìgbàgbọ́ pé àwọn sàhábà àwọn ni afdalul ummah àwọn lọ́lọ́lá jù nínú àlùmọ́ yìí wa khayrul qurun àwọn náà sì ni àwọn èèyàn àgbà tó lóore jù kí ló dé nítorí sísíwájú tí wọ́n síwájú ni àti nítorí pé àwọn ló láǹfààní yàtọ̀ sí gbogbo èèyàn yòókù láti jẹ́ ẹni tó pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú dídùn nínú kíkàn àti pé àwọn gan ni wọ́n pẹ̀lú rẹ̀ láti jagun sójú ọ̀nà ọlọ́ọ̀ àwọn gan-an ni wọ́n sì ṣe ẹni tó gbé ṣẹ̀ríà ìsìn Islam tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n jíṣẹ́ rẹ̀ fún gbogbo ẹni tó dé lẹ́yìn wọn á àyè sàhábà ga púpọ̀ lọ́fàá lọ́lọ́wọ́n bá fi yìn wọn nínú alukur'an ọlọ́run yìn wọn á ẹni tó lọ́ọ́ yìn àfi kí àwa náà ká yìn ẹni tó lọ́wọ́ bá yìn àfi ká fẹ́ rẹ̀ ẹnìkan bá bẹnu àtẹ́lu ẹni tọ́lọ̀ yìn ọ̀dájú pé kò gbádùn ọ̀dájú pé nǹkan ṣe ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé dá wa ó sọ nínú ayọ̀ ọgọ́rùn nínú súrọ̀tì tẹ́wùbà ó ní والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم ọlọ́run ní àwọn ẹni tó ti síwájú tí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ nínú àwọn tó ṣe hijira láti Makka wá sí Medina àtàwọn ará Medina tó jẹ́ pé à ń pè ní al-ansar àtàwọn ẹni tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tó jẹ́ kí wọ́n dé lẹ́yìn wọn ọlọ́run ọba yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sọ́lọ̀ ọlọ́run ti pèsè àlùjánnà kalẹ̀ dé wọn àlùjánnà wo àwọn àlùjánnà kan ni tó ṣe pé àwọn akéré máa bú odò wọ́n ń sàn lábẹ́ rẹ̀ jẹjẹ mọ̀ pé inú rẹ̀ wọ́n máa bẹ gbére kése zalikal fawzul azim eléyìí ni èrè ǹjẹ́ tó tóbi ọlọ́lákùn sànú àwa náà mẹ́sì àlùjáná lè wọ̀ wá ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ó tún sọ ní ààyè bòmí nínú suratul Fath ààyà kọkàndínlọ́gbọ̀n ọlọ́ni muhammadu rasulullah walladhina ma'ahu ashidda'u 'alal kuffari ruhama'u baynahum. تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانه سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما ọlọ́run ròyìn anábì Muhammad sallallahu alaihi wasallam nínú ayà yìí bó ti ṣe jẹ́ ìránṣẹ́ ọlọ́ tí èsì kò lọ́rùn ara rẹ̀ ọlọ́run lọ́rùn ọlọ́run tún ròyìn àwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ ìyẹn àwọn sàhábà bí wọ́n ti ṣe jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n máa láàánú ara wọn ṣùgbọ́n àwọn eré gbé kúrú fáwọn ọ̀tọ̀ ọlọ́ ó rí àwọn sàhábà lẹ́ni tó tẹ̀ fún ọlọ́run ẹlẹ́dàá wa ó rí wọn lẹ́ni tó forí kalẹ̀ fún ọlọ́run ẹlẹ́dàá wa èyí sì yàn làwọn máa tẹ̀ fún kìí sì yàn wọn máa forí balẹ̀ fún ọlọ́run ẹlẹ́dàá wa wọn máa wá àjùlọ látọ̀dọ̀ ọlọ ìyanu látọ̀dọ̀ ọlọ àmì àti àpẹẹrẹ wọn ẹ máa rí ní orí wọn ní iwájú wọn látàrí ọ̀pọ̀lọpọ̀ àforíkalẹ̀ ọlọ́ni àpèjúwe yìí ni tiwọn o nínú àpèjúwe míì tá a tún ṣe fáwọn sàhábà àwọn ká mẹ́jẹ̀mú ọ̀rọ̀ àpèjúwe àwọn sàhábà báyìí ń bẹ ọ̀dà gẹ́gẹ́ bí èso ni irúgbìn tá a gbìn tẹ́pẹ́ wá yọ ọyọ nígbà tó yọ jáde níta ó bẹ̀rẹ̀ sí ní lágbára ó bẹ̀rẹ̀ sí ní lágbára ó ń di ti ń fẹsẹ̀ rìn lẹ̀ sínsìn lórí òpó rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹni tó gbìn ní kàyéfì inú rẹ̀ ń dùn ọlọ́run ṣe àwọn sàhábà bẹ́ẹ̀ bí wọ́n ṣe yọ láti inú lẹ̀ wọ́n dẹni tí ń lágbára tí ń lágbára tí ń lágbára tí wọ́n ń jẹ́ nǹkan àdùnnú fẹ́ni tó gbìn wọ́n ọlọ́run ṣe àwọn sọ̀hábà bẹ́ẹ̀ kó lè bá àwọn fi dánú bí àwọn kèfèrí ni ọlọ́run ọba ṣe àdéhùn fún àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n sì ń ṣe dáadáa àforíjì àti ẹ̀san ńlá àwọn sọ̀hábà ọ̀ràn yẹn ló jẹ́ o wọn ọ̀ràn yẹn ló jẹ́ ká tó ṣe wípé à ń sọ dáadáa nípa wọn a máa bà wọ́n jẹ́ a máa tàbùkù wọn nítorí pé ọlọ́run bẹ ẹlẹ́dàá wa ó sí wọn bẹ wa wọn anabi sallallahu alaihi wasallam ó sì ní ẹ gbọ́dọ̀ wọn ọlọ́run bá fẹ́ ṣe tèmi pẹ̀lú rẹ̀ kó fi rinlẹ̀ lórí ìlànà al ورحمة الله وبركاته